ojú wa tó lé ojú wa tó kó. Hmm. gbogbo ẹ̀yin ẹ̀yẹ wa mo kí yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbà ńlá ayé ìròyìn kan ń tẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ ń sìn wípé bàbá Professor Wálé Adéníran bàbá step aside kúrò nínú struggle ìgbà òmìnira ilẹ̀ Yorùbá ìyẹn Yorùbá nation kí ló fà á tí bàbá fi step aside mo máa mú fọ́nrán yẹn wá ibi tí bàbá ti sọ̀rọ̀ fúnra wọn tán ti láwọn step aside màá mú wá fún yẹn máa wò ó sìn kẹ mọ́ rò pé bóyá àtúnrà rò sọ ni torí tá a bá sọ̀rọ̀ mi àwọn míì ní fake news náà gbé kíní kan náà gbé màá fi hàn yín sìn now kí ló fà á tí bàbá fi step aside ẹ jẹ́ nǹkan ṣàlàyé brief lórí ẹ̀ ẹ̀yin tí ẹ bá ti rí fọ́nrán kan tó ń lọ káàkiri níbi tí alàgbà kan ti jáde tí wọ́n ti fẹ̀sùn kan bàbá Wálé Adéníran wípé gbogbo owó táwọn èèyàn kàn tiẹ̀ ń pariwo wípé wọ́n dáwó gbá wọ́n dá tàwo wọ́n dá tibí wọ́n dá tọ̀hún tí wọ́n sọ wípé bàbá pòfẹ́sọ̀ Banji Akíntóyè pé àwọn ni wọ́n náwó alàgbà yìí jáde ó yànnàná àwọn ọ̀rọ̀ ó sọ̀rọ̀ gan tó pọ̀ ṣùgbọ́n gbà tí alàgbà yìí jáde tó yànnàná àwọn ọ̀rọ̀ yẹn tèmi náà rí fọ́nrán yẹn oríṣiríṣi àwọn ìbéèrè kan ló ń wá sí mi lọ́kàn tó dẹ̀ nọ́mà ká béèrè ó ní wípé mò ń wò pé ọlọ́run dáríjì ṣé tòótọ́ lọ̀rọ̀ yìí mo mọ̀ pé ẹ̀yin bàbá tẹ̀ ń wò mí ẹ̀mí ìyá tẹ̀ ń wò mí ọ̀jọ̀gbọ́n ló pọ̀ jù nú yín ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn ẹ jẹ́ kí n mọ̀ ẹ comment sọ́ndà fídíò tẹ́ ń wò yìí tẹ́ ẹ bá dẹ̀ tí ì rí ẹ comment ẹ̀yin tẹ́ bá fẹ́ kí n come back láti wá ṣètò lórí ẹ̀ kí n tún fídíò yẹn play from A to Z ẹ lè request kẹ jẹ́ kí n mọ̀ lọ́ndà comment bóyá we are going to do a show on it so that a lè clarify ogun tó bá yẹ ká clarify ẹ jẹ́ kí n mọ̀. now arákùnrin yẹn sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ gan nú ẹ̀ gan wọ́n dẹ̀ fi ẹ̀sùn tó lágbára tó lágbára wọ́n fi kan bàbá Wálé Adéníran now <laughs> ara àwọn ẹ̀sùn yẹn tẹ bá dẹ̀ rí ẹ rí i pé oríṣiríṣi àwọn èèyàn ti táàgì Yorùbá Nation wípé some people tí wọ́n ń claim wípé àwọn ń jà fún Yorùbá wípé owó náà wá wá pówó náà ń kó jẹ even àwa tá àkówó jẹ tí mi ò gba tọrọ lọ́wọ́ èèyàn tí mi ò jẹ dòdò kò sí tó bá ti ń sọ pé Yorùbá nation tó máa ń gbogbo anájọ ń ṣe kí ni gbogbo anájọ ń kó pọ̀ torí ẹ̀ tó máa ń sọ̀rọ̀ pé wọ́n kówó jẹ ó máa ń dùn mí ó máa ń ká mi láàmú àwọn òpé ẹni tí ò jẹ gbì ò lè kú gbì ṣùgbọ́n bàbá jáde now kí n tó sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ẹ jẹ́ kí n mú fọ́nrán ti bàbá wá ẹ jẹ́ kí n mú wá kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá sọ fúnra wọn kó mọ́ dà pé bóyá èmi mò ń gbẹnu wọn sọ̀rọ̀ ní tí bàbá sọ rèé. Yorùbá sọra wọn ti bọ́ọ̀lù fáráyé. mo kí gbogbo ọmọ Yorùbá a kú déédéé àsìkò yìí láti bí ijọ́ mẹ́ta ẹ ti máa gbọ́ awuyewuye láàrin Yorùbá Nation lórí agbowó agbowó akówójẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí mo kàn fẹ́ sọ nísìnyí ni pé ìwé mímọ́ ní ká wádìí ohun gbogbo dájúdájú ká di èyí tí ń ṣe òdodo mú torí náà mò ń fi àsìkò yìí ké sí ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fowó ránṣẹ́ sí mi yálà fún ara mi tàbí fún ẹgbẹ́ ìlànà tàbí fún Yorùbá Nation struggle yìí ó jọ kó gbé receipt irú owó bẹ́ẹ̀ kó gbé jáde kí receipt yẹn fi hàn wá èló ni owó tẹ́ni náà ránṣẹ́ sí mi ìjọ ò dẹ̀ ni mo dẹ̀ rọ̀ gbogbo àgbà Yorùbá pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ mú kínní lọ́kùnkúndùn ẹ gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí lórí ẹ̀ mo dẹ̀ ń fi àsìkò yìí kéde wípé láti fààyè gba ìwádìí yìí ní wákàtí yìí mo step aside gẹ́gẹ́ bí chairman ìlànà ọmọ Odùduwà gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ àti gẹ́gẹ́ bí a participant in the Yoruba nation struggle so as to allow for unfettered investigation of all these allegations Three in all developed parts of the world nǹkan tí àwọn èèyàn máa ń ṣe ni pé tí wọ́n bá fi ẹ̀sùn kan ẹnikẹ́ni tó wà nípò ó máa ń step aside ni láti fààyè gba ìwádìí tó múnádóko ìyẹn náà lèmi náà ń ṣe lásìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ yín nígbà tí wọ́n bá dẹ̀ wádìí náà nǹkan tí wọ́n bá rí mo rọ̀ wọ́n kí wọ́n jọ kàn gbé jáde fún gbogbo ọmọ Yorùbá láti rí àṣírí kankan ò sí ńbẹ̀ ẹ gbogbo ẹ̀ síta ẹ síta torí gbogbo ọmọ Yorùbá ló ní ẹ̀tọ́ láti mọ òótọ́ tàbí àìṣòótọ́ tó rọ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ olówódé nínú ìjàngbara tá à ń ṣe lọ́wọ́ yìí ẹ ṣe ọlọ́run ràn wá lọ́wọ́ àdélẹ̀ yìí rí bọ̀ mo rán yín létí mo ti step aside ẹ ṣe. now fọ́nrán yẹn ò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin náà ti gbóhùn bàbá fúnra wọn bàbá láwọn ti step aside pé káwọn lè fààyè gba ìwádìí investigation tó múnádóko so that bàbá kan tiẹ̀ tún sọ àwọn nǹkan kan bẹ̀yẹn wípé kán gbé ìgbìmọ̀ dìde pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìgbìmọ̀ gbọ́dọ̀ wà so that kírú àwọn ìgbìmọ̀ yẹn lè ráàyè ṣiṣẹ́ tiwọn làwọn ṣe step aside so that wọ́n á lè ráàyè gbogbo ibi tó bá yẹ kí wọ́n ó tú kí wọ́n ó tú kí wọ́n sì wá mú n tó bá jí àbájáde ìwádìí wọn kó tó gbogbo aráyé létí tẹ́ ẹ bá dẹ̀ wò ó allegation pé wọ́n kówó jẹ wọn kówó jẹ ó ṣe kíni ó pọ̀ jáǹtì rẹ̀ rẹ̀ ó ṣe kíni ó pọ̀ jáǹtì rẹ́rẹ́ oríṣiríṣi ọ̀pọ̀ àwọn èèyàn náà ti ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀ wá mú tó fọ́nì ṣé gbogbo èèyàn wá ló gbowó lọ́wọ́ èèyàn torí ẹ mọ̀ pé tó máa kó gbogbo wa tó máa sọ wálá Yorùbá nation yẹn owó náà ń gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n wọ́n wọ́n lu àwọn èèyàn ń jìbìtì ni ṣé gbogbo àwọn tó ń agitate fún Yorùbá ṣé gbogbo wọn ló lu àwọn èèyàn ní jìbìtì now decision tí bàbá take yìí báwo ló ṣe rí lára tiyín ẹ jẹ́ kí n mọ view yín lórí ẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ká tún ètò ṣe Hmm, ó kàn tiẹ̀ wù mí bọ́ decision ẹ̀yin èèyàn ẹ̀yin ni mo fẹ́ kẹ́ decide bóyá we should do program on that particular video hmm, sọ́dà ẹ̀yin èèyàn ẹ̀ lè gbọ́ fúnra yín ẹ̀yin tẹ̀ bá ti gbọ́ tẹ́lẹ̀ ẹ̀yin náà dẹ̀ lẹ́ máa jọ́ọ̀jì ẹ̀ lẹ́wọ̀ á ṣàlàyé ok báyìí lè lè ṣe rí torí tá a bá fẹ́ ṣe irú program bẹ́ẹ̀ yẹn phone in program ló máa jẹ́ tóníkálukú àti ráyè sọ opinion tiẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n bàbá professor Wálé Adéníran wọ́n ti jáde ń sìn wípé allegation tí wọ́n fi kan àwọn ẹ bá gbédè tí bàbá pè mẹ́yìn bàbá ní ẹnikẹ́ni tí àwọn bá gba owó bóyá ó sanwó fáwọn bóyá in the name of Yorùbá nation ni in the name of anything ni kí wọ́n ẹnìyẹn kó kó receipt yẹn jáde ìgbà táwọn gbowó yẹn bó ṣe sanwó fún wọn kí wọ́n ṣe kí ni kí wọ́n kó jáde kí gbogbo àwọn èèyàn rí i bàbá tún wá pèdè kan pé kán gbé àwọn ìgbìmọ̀ síta. Si tí ó ṣe kíni tí ó ṣèwádìí tí ó sọ̀fẹ́ tó tó lórí irú nǹkan báyìí wọ́n nítorí ẹ̀ ló jẹ́ káwọn step aside kí ìwádìí tó múnádóko kó lè ṣe kíni tẹ́ bá wá rí ẹ rí i pé mi táwọn tírín àgbè tó dé báyìí gbogbo ẹ ti wá ṣe kíni ṣùgbọ́n ẹ má jẹ́ ń sọ̀dà kejì èmi ní kí n kàsáré fẹ́ léyìí tó yín létí ni gbogbo ẹ̀ tẹ́ báyìí fẹ́ ká ṣètò lórí ẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ wo fídíò yẹn tẹ́ ti rí wò tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ lọ́ndà comment section fídíò tẹ́ ń wò yìí ẹ kọ́mẹ̀ntì síbẹ̀ lórí decision bàbá Wálé Adéníran kí lẹ̀yin rò báwo ojú wo lẹ̀yin fi wò ó ṣe mọ̀ pé lù gángan láyé yóò kọjú sẹ́lòmíì yóò kọyìn sẹ́lòmíì báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín ṣé ẹ fẹ́ ká ṣètò lórí ẹ̀ bó bá ṣe rí lọ́dọ̀ tiyín ẹ jẹ́ kí n mọ̀ lọ́dà live session ẹ ẹ comment section ẹ kẹ comment síbẹ̀ ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ àwọn èèyàn wa no matter bó ti wù kó rí àá débi tá à ń lọ ìdí nìyẹn táwọn bàbá fi sọ wípé ẹlẹ́dẹ̀ ó délùú ọ̀yọ́ ariwo kan pọ̀ ni á débẹ̀ ẹni tí ò bá ṣe ti jẹ gbi kò lè ṣe kí ni kò ní kú gbi ẹ wo mo débi yìí mo dúró ná tó bá tún yá bó bá tún ṣe ń jẹ́ á tún mọ̀ fi gbogbo nǹkan á mọ̀ fi tó yín létí ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá yóò dáa fún wa ọdún yìí ọdún ayọ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa kò ní jù báyìí lọ fún ti sáà yìí ó dàbọ̀ ó dìgbà. tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni ó. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́. àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó